níbi tí a padà rí pé ìmọ́lẹ̀ wà ibẹ̀ náà la máa kó àwọn ọmọ ẹ lọ nígbà tó ní kí Fáráò ìgbà tó ní kí Mósè lọ sọ́dọ̀ Fáráò pé kó jẹ́ kí àwọn ọmọ òun lọ ó ṣàníbi destination tí wọ́n lọ hmm. destination tí olúwa ń sọ fún àwa pé ká lọ sọ fún buhari àbí ẹnikẹ́ni tó yẹ kó òun lò lórí orílẹ̀-èdè yìí pé kó fi àwọn ọmọ òun sílẹ̀ kó jẹ́ kí wọ́n lọ òun ní yorùbá nation so therefore kò ń ṣe it is it doesn't go towards either politician or government something ọlọ́run ò fi ọwọ́ sí fún àwa ìránṣẹ́ ọlọ́run pé ká lọ ti ọwọ́ wa bọ issue of government or politician but èyí tó wà nílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ government èyí kì í ṣe ọ̀rọ̀ politician olúwa dìídì rán àwa jáde ni pé ká lọ sọ fún Buhari pé kó jẹ́ kí àwọn èèyàn òun lọ ibi tó bá wà fẹ́ lọ yẹn ṣáà ní mọ̀ ni gbàtó ní jẹ́ kí àwọn èèyàn òun lọ ṣòwò ṣáà máa níbi tí wọ́n fẹ́ lọ níbi tí à ń kó wọn lọ tó jẹ́ pé promise land òun ni Yorùbá nation ẹ ṣe gan ni olótùú. kí ni ẹ lè sọ nípa Yorùbá nation hmm. kí ni Yorùbá nation gan nítorí pé a mọ̀ pé ọmọ aládé ni wá kingdom ni wá but kí ni yorùbá kí ló ń pè ní yorùbá nation gangan hmm. what is yorùbá nation. yorùbá nation gẹ́gẹ́ bí ohun tí ọlọ́run fi wọn àwa òun ni ilẹ̀ ìlérí fún gbogbo àwọn ọmọ yorùbá pátápátá that is the simple answer to the questions yorùbá nation gẹ́gẹ́ bí ohun tí ọlọ́run fi wọ̀n wá bó ṣe fi ilẹ̀ lérí wọn Mósè pé wàá kó àwọn ọmọ yìí kúrò ní egypt wàá wá kó wọn lọ sí ilẹ̀ ìlérí bó ṣe fi ilẹ̀ ìlérí wọn Mósè bẹ́ẹ̀ lọ́lọ́run fi wọ̀n mí ó lè má fi wọn àwọn ìránṣẹ́ ọlọ́run tó pé wọ́n máa ń yà mí lẹ́nu pé ṣé ọlọ́run tó ń bá àwa sọ̀rọ̀ kọ́ ló ń bá àwọn ìránṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ ṣé ọlọ́run tó ń bá àwa yìí sọ̀rọ̀ kọ́ ló ń bá gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n pera wọn ní ìránṣẹ́ ọlọ́run àgbà ṣóun kọ́ ló ń bá wọn sọ̀rọ̀ àbí ọlọ́run pé méjì ni ó sì ń ya àwa lẹ́nu ṣùgbọ́n ọlọ́run tí àwa ń rí tí ó ń lò wá òun ni ọba àwọn ọba ṣe ibì kan náà ló máa kó wọn lọ nígbà tó sọ pé kí wọ́n kú ní kan ibì kan ló ń kó wọn lọ Yorùbá nation is a promised land fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá a dẹ̀ ní láti ṣe agbátẹrù rẹ̀ kí a lè a lè gẹ̀ẹ́tì ibi tá à ń lọ ẹ ṣe gan ni. bàbá kan fàn ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn kan ní ìjẹ́ ẹ̀ ń ṣe pé ẹ̀yin ẹ̀yin kìrìsìtẹ́nì kan ẹ ti ń gbé wa lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ nítorí nígbà táwọn èèyàn bá ń gbọ́ Odùduwà Yorùbá nation tó tún wá ń rí íméèjì kan wọ́n á ní ìjẹ́ kàn ṣe pé à ń padà lọ sí ibì kan tí a wà tẹ́lẹ̀ àti kúrò nínú ibẹ̀ yẹn ìjọba wọ́n á ní inú mọ́lẹ̀ la wà báyìí ẹ̀ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ìyẹn ó dà pé ó ń fa awuyewuye pẹ̀lú àwọn tí wọ́n máa ń gbọ́ ètò wa pé ẹ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Yorùbá nation yìí kó tó di pé a máa sọ̀rọ̀ lọ síbi tí wọ́n ní ẹ fẹ́ dá ogun sílẹ̀ gbẹ́jà àṣìkọ́kọ́ mú yẹn dání ẹ bá wa sọ̀rọ̀ lórí ṣé ọ̀rọ̀ ẹ̀sìn traditional way tí a bá àwọn baba ńlá wa kan ṣe tẹ́lẹ̀ àbí mùsùlùmí àbí kìrìsìtẹ́nì nígbà kan gbogbo àmàjọ ń gbé papọ̀ ni àmọ́ nísìn ó dà ń pọ̀rọ̀ yorùbá nation yìí ó ti ń fẹ́ máa fa kùsínúkùsẹ́yìn láàrin gbogbo wa. ẹ ṣe olótú kì í ṣe ọ̀rọ̀ yorùbá nation gangan ló fa problem láàrin àwa tí wọ́n ń pè ní bóyá àwọn kan ẹlẹ́bọ àwọn kan kìrìsìtẹ́nì àwọn kan mùsùlùmí àìsí ìfẹ́ láàrin wa òun ló ya gbogbo wa ìgbà tí àwọn ìránṣẹ́ ọlọ́run kan ti jáde tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sí sọ̀rọ̀ lòdì sí ohun tí ọlọ́run fi sílẹ̀ fún wa kò sí nǹkan tí wọ́n ń pè ní ẹbọ olótù hmm. kò sí nǹkan tí ọkùnrin kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yóò gbé ẹbọ dání mo wá sọ fún wípé ẹbọ tó gbé dání yìí náà ẹ kò fẹ́ fi gbogbo tó ń ṣe ìkọ̀ ẹ fẹ́ fi kó àwọn èèyàn sínú ogun ni kò sí nǹkan tó wà nínú ẹbọ àwọn tó ń ru ẹbọ mọ̀ wípé ẹbọ kì í ṣe ìkà wọ́n bí ẹbọ fún àwọn kan ni bóyá ó ní àwọn kan ní wọ́n lára lọ́lọ́ bí ẹbọ fún ẹni tó ń kọjá ń títì òun kọ́ lẹ́bọ wà fún àwọn tí wọ́n bí ẹbọ lọ fún mọ́ àwọn tí wọ́n bí ẹbọ lọ fún àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n pera wọn ní ìránṣẹ́ ọlọ́run àgbà àwọn ni wọ́n ti dodo àwọn lọ́ti dodo èèyàn sínú nínú ìdè nípa pé wọ́n ṣu ojú wọn kò sí nǹkan kan tó ń pè ní ẹbọ nínú ọ̀rọ̀ Yorùbá nation kò dẹ̀ sí ìgbà tí a ò ní padà sí ìpìlẹ̀ wa gangan nǹkan tí wọ́n fi dá Yorùbá nìyẹn ìpìlẹ̀ Yorùbá òun gangan kò sígbà tí a ò ní padà síbẹ̀. iná máa padà dé ẹ ṣe máa rí nìyẹn ó ti ṣòpin location nine. ibẹ̀ ni a wà bẹ́ẹ̀ ni hmm. àwọn ìdí tá a ṣe sọ pé ìlú yìí kò lè ṣiṣẹ́ nìyẹn hmm. ìlú tí a ò lè fi ọwọ́ sọ̀yà wípé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọn ò lè múná wa lọ so therefore kò sí reason nígbà tí apẹ́rù adúrú ọdún yẹn tí a ò dẹ̀ tí ì ní àṣeyege lórí ọ̀rọ̀ iná kò sí ọ̀rọ̀ níbẹ̀ a máa pín náà ni gbogbo tí olúwa fi wọ̀n wá ní etí kò bá fi wọn àwọn ìránṣẹ́ ọlọ́run tó kù ohun tó olúwa fi wọn àwa nìyí so therefore ọ̀rọ̀ ẹbọ kò ń ṣe ẹbọ ọ̀rọ̀ eh, yorùbá nation kì í ṣe yorùbá nation kò sí nǹkan tó kun ẹbọ pẹ̀lú yorùbá nation yorùbá nation ó dúró lórí tààrà ẹni yorùbá kẹ̀kẹ̀rẹ̀ ohun tí ọlọ́run fi gbé yorùbá kalẹ̀ ẹ àwọn ìránṣẹ́ ọlọ́run ti yẹ pé nítorí wọ̀bìà nítorí pé wọ́n fẹ́ pa dodo agbára tí ọlọ́run fún ilẹ̀ yorùbá run ẹ àwọn yẹn fi olè wọ́n fi bà dodo ẹ̀ jẹ́ ẹ má lo dá ẹ má làwo ẹ má lo kándù ẹ má lo àgbọn ẹ má lo ewé ẹ má lo ìgbà wo la ò ní lo ewé ṣé a ní ìbọn ni táwọn òfin ní lo ewé báwọn kan bá dé ìbọn dání àwọn àdó máa dé ìgbàdísára. yes nítòótọ́ bẹ́ẹ̀ ni olótú bí àwọn kan bá ní àwọn gbé ìbọn dání ah, ìgbà tí wọn ò gbé ìbọn fún wa àwọn ìran mọ́là ní kó bọ́ kiri ìran mọ́là ní kó ní kó dága kiri àwa ò ní dága. wọ́n mà ní ká má gbọ̀n wọn ní criminal mọ́. they are they are criminals. Gumi ní ká má pè wọ́n ní criminals. they are criminals èmi kì í tọrọ asagafuru láì lórí ohun tí n bá mọ̀ pé òtítọ́ ni that is why làwọn ẹṣin máa wò pé ṣé ìránṣẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí ìránṣẹ́ ọlọ́run ni mí ṣe gẹ́tì mi túnbọ̀ èmi ò ní tọrọ pé olúwa dáríjì mi lórí ohun tí mo mọ̀ pé òótọ́ ìgbà tí ènìyàn mú ọ̀bẹ tó fi gé ọmọ làkejì ẹ̀ lọ́rùn kí ló ń pè it is adding criminals hmm. Hmm. they are adding criminals so therefore ohun tí ẹ bèrè gẹ́gẹ́ bí ká tó tún padà síbi tí ẹ tún ṣẹ̀ṣẹ̀ dé yìí ẹ hmm. kò ń ṣe ọ̀rọ̀ ẹ bọ̀ o àwa ò mọ̀ àwa ò níbọn lọ́wọ́ ṣùgbọ́n a ní nǹkan tí wọ́n lè yin ìbọn tó yẹ pé ìbọn yẹn ò ní ràn wá. then àwọn pásítọ̀ tí wọ́n wá dìde ń sìn àwọn ọfẹ ọwá wá láti ba gbogbo ẹ̀jẹ̀ wọn lọ́ọ́ fi wíkì ní gbogbo àwọn ọ̀dọ́ wa kò jẹ́ kí a sá fògùn hmm. kíni kíni kí ló ṣe pé Olúkòyí ní Olúkòyí iwájú ni ìran bàbá wọn fi ń dán ọfà táwọn bá ti lè mú dágàdá ní ó jẹ́ kí àwa náà ní nǹkan lára tẹ́wọ́n tó bá ti ṣe báyìí ó kàn máa rọ ni ọlọ́run ló fún wa ní ewé àti egbò mo ti mo ti béèrè lọ́wọ́ wọn tó bá pé ewé egbò ohun tó ń fò lókè ohun tó ń rìn ní ìsàlẹ̀ àti ohun tó wà nínú omi òun ni àwọn ìránṣẹ́ ọlọ́run yìí ń pè ní ogun wọ́n ti ṣì nìyẹn nínú ìwé Genesis Genesis one Genesis one from twenty nine to thirty one olúwa sọ́ńbẹ̀ ń pé gbogbo ohun yìí pátá òun fún wa ká máa lò ni fún tiwa ni níbẹ̀ nìkan ṣoṣo lolúwa ti sọ wípé nígbà tí mo pé mo dá wọn tó òun rí dáradára lóhun tó òun dá sílẹ̀ bóyá kó kọ́ lè dédé délé ni wọ́n ti torí kíní báyé àwọn ọ̀dọ́ jẹ́ wọn ò nágbára mọ́ agbára àwọn ọmọlẹ́dẹ̀kẹ́rẹ́ ní ìbọn tó wà lọ́wọ́ wọn agbára tiwa òun ni ohun tí ọlọ́run fún wa tó jẹ́ ohun tí àwọn ń pè ní oògùn tó jìyà pé ewé àtegbò tó bá pé ewé àtegbò kọ́lẹ̀ ń pè ní oògùn ẹ kí wọ́n jáde kí wọ́n sọ fún wa sílẹ̀ bọ̀ á lè tún ní àìdíà ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n ń pè ní ẹbọ nínú ohun tí à ń ṣe yìí à ń jìjà dára láti dára wa sílẹ̀ kúrò nínú òkú ẹrú ni ọ̀nà tí àjẹlẹ̀ fi jà òun ló ti wà ńlẹ̀ yẹn kò ń ṣe ẹbọ kì í ṣe ọ̀rọ̀ kínní oògùn kọ́kọ́kọ́ kì í dẹ̀ ń ṣe ẹbọ láti ìjọ́ táwọn tí wọ́n ń pe Jésù náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ síbẹ̀ láti ìjọ́ tí wọ́n ti ń gbàdúrà ìyẹn ni mo fi àtàkì wọn láti ìjọ́ tí they call themselves a major prophet látijọ́ tí wọ́n ti wọ́n ń gbàdúrà wọn ò tí ì bí wa tí adébóyè ti ń gbàdúrà àti ọjọ́ náà dẹ̀kẹ́ ní ìlú yìí wọ́n sì sí lójoojúmọ́ till today lójú wọn ìlú yìí bàjẹ́ báyìí bọ́tà tí à ń rà ní six eh, four hundred naira wọ́n ti sọ di one thousand two áàfù lọ́tún sí síbẹ̀ ojú adébóyè ló ṣe bàjẹ́ àwọn tó jẹ́ kí wọ́n lọ gbé ásíìdì kí wọ́n dẹ̀ gbé mu kí wọ́n kú dànù ní ojú wọn ṣàngó ó bẹ́tà adébóyè ṣàngó ó bẹ́ta oyèdèpò ṣàngó ó bẹ́ta akúmúyì ṣàngó níbi tí ṣàngó wà ẹ́ a sì mọ̀ nínú ọkàn wa pé ṣàngó máa dé ìjọba ọlọ́run ṣàngó bínú kú ni nítorí pé kò fẹ́ kò he doesn't like disgrace <clears throat> wo kọ́lọ́wọ́ kọ́lọ́wọ́ history ṣàngó dáadáa ṣàngó bínú kú ni he doesn't like anything that is lie. life kọ́lọ́wọ́ history ọya dáadáa ọjà ó bínú di ọya ni ṣàngó bínú di ṣàngó ni tó pé kò fẹ́ stain rárá so therefore láti ìjọ tí ẹ ti wá wà ń bẹ̀ tẹ pera yín ní wòlíì àgbà tẹ̀dẹ̀ tí ń gbàdúrà ìlú yìí worst is the only solution it is to break that is all ẹ ṣe gan ni olóòtú kì í ṣọ̀rọ̀ ẹ bọ. tẹ bá wá ń sọ pé break ọ̀rọ̀ ńlá lè máa sọ yẹn. yes àwọn kan náà fẹ́ dọ̀gún lẹ̀ ohun tí o di that is the end that is the end product of everything kò sí bí a ṣe fẹ́ dá òmìnira ní nàìjíríà tí a fẹ́ di yorùbá nation tí kò ní sí ogun ọ̀nà owó lọ́wọ́ fẹ́ fi ja ogun a ò ní ìbọn lọ́wọ́ ọlọ́run dẹ̀ ti fún wa ní nǹkan táwọn ọmọ máa lò ẹ̀yin wá padà dìde ẹ pera yín ní wòlíì ẹ sọ pé oògùn ni ẹ kọ́ dodo àwọn ọ̀dọ́ tó jẹ́ kí wọ́n dìbẹ́ǹdì ìlú ẹ kọ́ wọn láti ẹ kọ́ wọn ní ọ̀lẹ kí wọ́n lọ dé báìbù kí wọ́n lọ dé báìbù darí tí kò bá ní báwọn. say we need to we need we need to we need to talk ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yẹra wa ohun tí ọlọ́run fún wa ni ẹ wọ́n ò níbọn lọ́wọ́ ṣùgbọ́n lọ́run fún wa ní ìkọ̀kọ̀ tá a lè fi dìbẹ́ ìdára wa ẹ̀yin dẹ̀ ń preach against ẹ̀ níbi tó bá ti wà nínú bíbélì pé ká má lu ewé àti èlò ẹ̀jẹ̀ kí wọ́n gbé jáde thank you very much olóòtú. ṣé kó wà ní báyìí. ó bẹ níbẹ̀ ewé àti èdò olúwa fún wa ní nínú ìwé genesis one twenty nine to thirty one kò tún sí ibòmíràn mọ́ nínú bíbélì kò dẹ̀ sí ibòmíràn nínú bíbélì tí ọlọ́run ti takò pé òun ní ká má lò mọ́. nàìjíríà tí à ń wò yìí àwọn kan á ní inú bẹ̀ lọ bí wa sí kí ni kí ni làálàá kòókò yín a mọ̀ pé poverty wà a mọ̀ pé crime wà a mọ̀ pé ìlú tó jẹ́ number three in the world when it comes to terrorist country. bàbá ṣé inú amẹ́ríkà kọ́ lọ́ bí àwọn ọmọ amẹ́ríkà sí ṣé bí amẹ́ríkà ṣe padà rí nìyẹn òfò ní gbogbo ẹ̀ èèyàn kò lè bá wa sọ òfò ní ṣé inú uk kọ́ lọ́ bí àwọn ọmọ uk sí ṣé bí uk ṣe padà rí nìyẹn bí èèyàn kọ́ bá wọn sọ pé ṣèbí inú nàìjíríà yìí náà lọ bí wa sí pé kó máa rí bẹ́ẹ̀ kò lè possible màá mi ò lè jìyà kí màá mi kú dáàdì mi ò lè jìyà dáàdì mi ti kú èmi náà tún jìyà mi ò ní dákẹ́ ọmọ mi jẹ ìyà that is the reason ó pè mí kí n fi ẹ̀mí mi lélẹ̀ fún wọn láti realize eh, Yorùbá nation bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá kò no going back kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n bí ẹ̀ tó jẹ́ ìbọn jésù àbáni kò yìn ni kò jù yẹn lọ kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n it is fight to fight battle to end ni ẹ ṣe gan ni bàbá olótù àwọn kan rò pọ̀rọ̀ fúlàní nìkan ni tó wà nílẹ̀ yìí hmm. wọ́n wá ń wo nàìjíríà wọ́n ní fúlàní ń dà wá láàmú ṣé fúlàní nìkan ló ń dà wá láàmú nínú nàìjíríà yìí àbí nàìjíríà fúnra rẹ̀ ń dà wá láàmú. fúlàní kọ́ ló ń dà wá láàmú àwọn ìjọba wa ló ń lo fúlàní láti dà wá láàmú fúlàní ò ní agbára láti gbé ìbọn dání tí kì bá ń ṣe pé èèyàn kan ló wà lẹ́yìn wọn. Hmm ṣé àwa ní agbára láti gbé bọ̀dá ni gẹ́gẹ́ bí Yorùbá ní agbára tí wọ́n bá rí ìbọn lọ́wọ́ ẹ̀ ọgbọ́dọ̀ gbègbè bolo ti rí Fúlàní kọ́ ló ń dà wá láàmú ìjọba wa gangan ni wọ́n fún Fúlàní ní àṣẹ pé kó gbé ìbọn dání to protect themselves tó ti rí ẹni tó they want to silent Yorùbá they want to silent anything called Yorùbá they want to silent anybody called Igbo in Nigeria they want to be they want to be they want to supersede everything the question is ẹ jẹ́ àti sọ òyìnbó díẹ̀ the question a lot of people are asking is Nigeria will work let us give it more time the country has bad leadership hard people that are in there presently and that is the reason why they are saying let us go for another twenty twenty three election. Nigeria can never work I bet it with my life this is the vision God has told me I don't talk about other prophets. That is why I keep on asking questions. Is it not the same God that is talking to me? Don't, don't let me tell, don't let me say us. Is it not that the God that is talking to me that is talking to them? Olotu, please let us be sincere. If it is the same God that is the fake prophet, Nigeria can never work again. I am telling you ọlọ́run ò tí ì jẹni tó máa tó máa work nàìjíríà as a whole i know we are talking about baba nàìjíríà. bàbá confam bàbá confam ẹ má bínú pé mo tún dárò mọ́ ilé mi wọ́n máa ní yorùbá ló kàn fún twenty twenty three ẹ jẹ́ àgbà yorùbá kéde kí yorùbá di president. mo fi ayé àti ọ̀run bo this is this is live video bí àti ẹ̀wà jà gan ní twenty twenty three yorùbá tó kàn yẹn kò lè débẹ̀ níwájú ayé ìdáyé mo fi ayé àtọ̀run bó rẹ̀ ìran ni ẹ lọ gbogbo wòlíì wọn yẹ kí wọ́n lọ kó wòlíì wọn jọ ẹ bí ọ̀rọ̀ yìí sì ṣe live video kò yorùbá tó wá kọ̀ọ̀kan ò lè débẹ̀ tó bí wọn ò rẹ́dì láti gbé agbára mi lọ́wọ́. Hmm. they have violated the agreement between them and the yorùbá tó fẹ́ lọ wọlé síbẹ̀ tí ẹ̀ ń pè ní Tinubu hmm. wọ́n ti violate ẹ̀ wọn ò lè gbé agbára lé lọ́wọ́ Hmm. wọn ò ní jẹ́ kó débẹ̀. wọn ò ní jẹ́ kó débẹ̀ because àwọn náà ń play smart olúwa tó gbé olúwa fi wọ̀n wá lójú oorun ni lójú àlá they are playing smart they know that if tó bá débẹ̀ ó lè change the matter Tinubu can change matter let me tell you the truth yes he can change matter and they know that ọlọ́run ádì ní ọkàn àwọn àwọn àwọn tẹ́ pè ní nọ́tà yìí ọlọ́run ti ádì ní ọkàn tí wọn ò lè gbé sílẹ̀ òun kò lè débẹ̀ kò dẹ̀ sí kò sí báyìí bẹ́ẹ̀ ṣe lẹ́yìn pé kí nàìjíríà yìí pín kí yorùbá nation wà we are talking about nigeria that is not good we we don't talk about we are not talking about yorùbá nation that is not good yorùbá so, nation it is nigeria yorùbá nation it is it is it is a country that god that god has prepared for his people which is a promised land